ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé mo lérò pé ẹ̀yin náà mú mi bí èmi náà ti sáré gbé omi mọ èmi àti àlejò mi ẹ àìbámọ̀ bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dé ìdí ẹ̀rọ amóhùnmáwòrán yín ní àbẹ́ṣẹ̀ gbé sí tẹlifíṣàn Orísun ni stroke lóhun tá à ń pẹ́ kẹ́lù ìyẹn àìsàn tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ àlejò mi pàtàkì dókítà Táíwò Emmanuel wọ́n ti bá mi yànnàná àti sọ̀rọ̀ díẹ̀ lórí rẹ̀ àmọ́ ká tó tún wá tẹ̀síwájú báyìí ẹ jókòó ẹ ẹ jẹ́ ká lọ gbọ́ àwíyé tá a ní fún yín nígbà tá a bá gbọ́ àwòyè wa tán á tún tẹ̀síwájú nínú ètò náà ẹ kú ìkàlẹ̀. àìsàn stroke ìrọ̀lápẹ̀rọ̀ lẹ́sẹ̀ jẹ́ èyí tó máa ń ṣẹlẹ̀ nígbà tí ọpọlọ bá ní àdojúkọ kan látàrí wípé ìdíwọ́ wà fún àwọn ẹ̀jẹ̀ tó ń lọ sí inú ọpọlọ tàbí ẹ̀jẹ̀ tó ń lọ sí inú ọpọlọ ń dà padà èyí tó lè fa kí ó kù rẹ̀ tẹ̀ tàbí kí ó má ṣiṣẹ́ dáadáa tó sì mú ìpalára fún apá àti ẹsẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe kò kárí gbogbo ẹ̀yà ara eléyìí ló máa ń fa kí ènìyàn má lè ṣe bí ó ti yẹ oríṣi àìsàn ìrọlápárọ lẹ́sẹ̀ méjì ni ó wà àwọn méjèèjì sì dá lórí ọ̀nà tí àìsàn náà ń gbà dé bá ènìyàn àkọ́kọ́ ni ischemic stroke ẹ̀kejì hemorrhagic stroke ischemic stroke máa ń ṣẹlẹ̀ nígbà tí ọ̀nà tí ẹ̀jẹ̀ ń gbà wọ inú ọpọlọ bá dí tàbí ìdíwọ́ wà fún un tàbí kí ẹ̀jẹ̀ náà má rí ọ̀nà gbà wọ inú ọpọlọ èyí tó lè fa kí atẹ́gùn ìyẹn oxygen tó ń jẹ́ kí ọpọlọ wà láàyè má ráyè wọlé àwọn nǹkan bíi ọ̀rá tí kò dára fún ara ìyẹn cholesterol tó ní nǹkan tó ń jẹ́ atherosclerosis nínú lè di ibi ọ̀nà tí ẹ̀jẹ̀ ń gbà wọ inú ọpọlọ ènìyàn èyí sì lè máa dí ọ̀nà ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ títí ìgbà tí kò ní fi sí ààyè mọ́ èyí ló jẹ́ ọ̀kan nínú ohun tó ń ṣokùnfà àìkẹ́ mixtro. bí ìfúnpá ènìyàn bá tún ga èyí tí àwọn olóyìnbó ń pè ní high blood pressure òun náà lè ṣe ìdíwọ́ fún àwọn ẹ̀yà ara kan tó ń jẹ́ cerebral arteries ìyẹn ni àwọn okùn tó ń mú ẹ̀jẹ̀ wọ inú ọpọlọ nǹkan mìíràn tún ni ẹ̀jẹ̀ dídìpọ̀ ìyẹn blood clot eléyìí náà lè mú kí àwọn okùn ìyẹn arteries tó ń gbé ẹ̀jẹ̀ wọ inú ọpọlọ dípa ó sì lè fa àìsàn ìrọlápá rọlẹ́sẹ̀ stroke ìpín kejì ni hemorrhagic stroke èyí máa ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀yà tó ń gbé ẹ̀jẹ̀ dúró nínú ọpọlọ ìyẹn blood vessel bá di aláìlágbára mọ́ èyí tó lè fa kí ẹ̀jẹ̀ máa jò láti inú ọpọlọ. bí ẹ̀jẹ̀ bá wá ń jò púpọ̀ láti inú ọpọlọ ó lè fa wàhálà ńlá bá gbogbo ẹ̀yà ara tó kù wọn ò sì ní lè ṣiṣẹ́ déédéé mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé apá àti ẹsẹ̀ á rọ pátápátá ẹ̀wẹ̀ hemorrhagic stroke burú ju ischemic stroke lọ nítorí ó máa ń tètè pa ènìyàn àti wípé Ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìtọ́jú méjèèjì yàtọ̀ síra. Kí wá ni àwọn àmì tí ènìyàn lè máa rí láti mọ̀ pé àìsàn ìrọlápá rọlẹ́sẹ̀ ìyẹn stroke ti ń kanlẹ̀kùn? Àkọ́kọ́ apá àti ẹsẹ̀ máa máa kú rẹ̀tẹ̀. Àwọn iṣan ara á máa di aláìlera. Ọ̀rọ̀ ènìyàn kò ní já geere mọ́. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ máa ṣubú lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí ara kò ní gbé kánkán mọ́ bí ó ti yẹ. Ó sì lè máa kọ irú ẹni bẹ́ẹ̀ lóòyì tàbí kí ó má lè gbé oúnjẹ mì dáadáa ojú rẹ̀ lè máa ṣe bàìbàì kí ó má ríran dáadáa orí fífọ́ òjijì lè máa dé bá ó lè máa dákú lójijì lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn àyẹ̀wò tó wà láti mọ̀ nípa àìsàn rọlápá rọlẹ́sẹ̀ ìyẹn stroke ni àyẹ̀wò ẹ̀jẹ̀ láti mọ bí ṣúgà ṣe pọ̀ sí nínú ẹ̀jẹ̀ àyẹ̀wò láti mọ bí kíndìnrín ṣe ń ṣiṣẹ́ sí àyẹ̀wò láti mọ bí iyọ̀ ti pọ̀ nínú ara bí ẹ̀jẹ̀ ṣe ń wọ inú ara déédé sí òmíràn ni ct scan láti yẹ inú orí ènìyàn wò kí wọ́n lè mọ bí ọpọlọ ṣe wà sí òmíràn tún ni mri magnetic resonance imaging láti yẹ ọpọlọ wò fínífíní x-ray ìyẹn àwòrán àyà láti mọ bí ọ̀nà ọ̀fun àti tọ́nà ọ̀fun ṣe wà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lákòótán bí ènìyàn bá ti ń rí àwọn àmì àìsàn rọlápá rọlẹ́sẹ̀ kí ó má jáfira láti lọ sí ilé ìwòsàn kí ó má ṣe wa ọkọ̀ fúnra rẹ̀ kí ó má ṣe ṣe wàhálà kí ó sì máa jẹ ohun tó lè mú ìfúnpá rẹ̀ wà bí ó ti yẹ kí ó wà kó má jẹ ohun tó lè mú kí ìfúnpá rẹ̀ kí ó ga ju bí ó ti yẹ lọ kí ó sì máa lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò déédéé.